A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Ní àná a sọ wípé a ní dọ̀míìrù ó A ní dọ̀míìrù rọ́fọ́ì a ní a òun náà ni dọ̀míìrù ẹni tí ń Bákan náà násùbì náà ẹni tí lé lórí. Tí ń wípé subjective pronoun. násùbì objective pronoun. lápèjúwe ẹja mú instance kan wá ká tó lọ sínú iṣẹ́ yìí a rí wípé tí wọ́n bá rí pé Ibrahim ó na Ismail Ibrahim lẹni tó ṣiṣẹ́ Ismail ni wọ́n ṣiṣẹ́ lé lórí tò níbẹ̀ ni tá a bá fẹ́ lo àwọn orúkọ gangan tá fẹ́ lò ní ààyè dọ̀míìrù yóò mọ̀ jẹ́ wípé he beat him Hia alákọ̀ọ́kọ́ òun náà ni subjective pronoun hímù ẹlẹ́ẹ̀kejì òun ni objective pronoun now ẹ jẹ́ wá lọ sínú domiru nasbi domiru nasbi hiya na ibatu tanubu anil ismi mansubun òun náà ni àrólé kan tí máa ń rólé de orúkọ tí wọ́n ṣiṣẹ́ lé lórí àwa ní wọn wọ́n jẹ́ arba'a arba'ata ashar wọ́n jẹ́ fourteen so àwọn náà ni àwọn ọmọ kà táwọn ọmọ wò lẹ́yìn kọ̀ọ̀kan ìyáhu ìyáhùmá ìyáhùm ìyáha ìyáhùmá ìyáhùnà ìyáka ìyákùmá ìyákùm ìyáki ìyákùmá ìyákùnà ìyáya ìyána ìyáhu òun náà ni ìtumọ̀ kan náà ni ó mọ̀ jẹ́ pẹ̀lú hùwà ṣùgbọ́n láyè tó tí a ti mọ̀ ló ń bì báyìí ààyè ẹni tí wọ́n ṣiṣẹ́ lé lórí ni. ìyáhù ọkùnrin kan tí wọ́n ṣiṣẹ́ lé lórí tí ò sí ń bí ìyáhùmá ọkùnrin méjì tí wọ́n ṣiṣẹ́ àwọn ọkùnrin méjì tí wọ́n ṣiṣẹ́ lé lórí tí wọn ò sí ń bí ìyáhùm àwọn ọkùnrin púpọ̀ tí wọn ò sí ń bí. náà fi sọ pé níwájú rẹ̀ á rí i pé lè zùkúrí àlàgà ibì àwọn ọkùnrin tí wọn ò sí ń bí that is third person léèbó tá bá bọ́ sí ìpele ẹlẹ́ẹ̀kejì á rí i pé ìyá ha tabonu ìyá huma, ìyá ha abo kan obìnrin kan tí ò sí ń bí ìyá hùmá àwọn obìnrin méjì tí wọn ò sí ń bí ìyá àhùnà àwọn obìnrin púpọ̀ tí wọn ò sí ń bí so níbẹ̀ yẹn à ń pè ní ìnáàfẹ́ ìnáàsú àlàgà ìbàtì so náà ni lèlè ìnáàsí àlàgà ibẹ́tí eléyìí wà fáwọn obìnrin tí wọn ò sí ń bí ìpele kẹta ìyáàká ìyáàkùnmá ìyáàkùn lè zùkúrí àlùmọ̀ká àtọ́bẹ́ fún àwọn ọkùnrin tí à ń bá sọ̀rọ̀ that is the second person ìyáàká ń túmọ̀ sí pé ìrẹ́ ọkùnrin kan tá a dojúkọ ìyáàkùnmá ẹ̀yin ọkùnrin méjì tá a dojúkọ ìyáàkùn ẹ̀yin ọkùnrin púpọ̀ tá a dojúkọ gbogbo ẹ̀ náà lórí objective pronoun ni. ìpele kẹrin ìyáàkì ìyáàkùmá ìyáàkùnà lílẹ̀ iná sí alimọ̀kàtọ́bà òun náà ó mọ̀ wá fáwọn obìnrin tá à ń bá sọ̀rọ̀ ìyáàkì obìnrin kan tá à ń bá sọ̀rọ̀ ìyáàkùmá àwọn obìnrin méjì tá a dojúkọ tá à ń bá sọ̀rọ̀ ìyáàkùnà àwọn obìnrin púpọ̀ tá à ń bá sọ̀rọ̀ ìpele karùn-ún ìyáàyà ìyáàna lil mutakallim ìyáyà òun náà ni èmi gangan tí mò ń sọ̀rọ̀ láṣọ ìyá àna àwa púpọ̀ àbáwa méjì tá à ń sọ̀rọ̀ tí ń jẹ́ first person ẹni tí ń sọ̀rọ̀ ṣe gẹ́tì ẹ̀ báwọn so àwọn eléyìí àwọn là ń pè ní àdọ̀míru ànásùbì bá ṣe wá lò wọ́n àwọn ọmọ kọ ní ẹyọ kọ̀ọ̀kan ní ètí ń padà bọ̀ wá ṣùgbọ́n ẹ bá já gbọ́ ní ààyè orin Yahoo, Yahoo, Yahoo, Yaha, Yahoo, Yahuna, Yaka, Yakuma, Yakum, Yaki, Yakuma, Yakuna, Yaya, Yana, Yahoo, Yahoo, Yahoo iyaha iyahuma iyahuna iyaka iyakuma iyakum iyaki iyakuma iyakuna iyaya iyana